iléeṣẹ́ asọ̀rọ̀mọ́gbèsì education ọ̀gá nínú gbogbo ohun ìdánilẹ́kọ̀ọ́ lílànà iléèwé ìròyìn léde yorùbá. ẹ kú ojúmọ́ ẹ kú ẹ̀sìkò yé gbogbo ẹ̀yin olólùfẹ́ web radio education èyí ni ìròyìn léde yorùbá ẹ wá nǹkan kí ẹ fìdílé kí ẹ gbọ́ kókó inú ìròyìn yìí àwọn ọmọléèwé kẹfà wọ́n bẹ̀rẹ̀ ìdánwò wọn ní ọjọ́ kìíní oṣù kẹfà yìí. ní ọjọ́ kẹta oṣù kẹfà yìí kan náà ni wọ́n parí ìdánwò ilé kẹfà yìí. tá a bá kò ní ipa ìdánwò ilé kẹfà a ó lọ sí ní ìdánwò ilé kẹwàá tán pè ní BPC tó ń bọ̀ lọ́nà ní ọjọ́ ajé tó ń bọ̀. tá a bá kò níbẹ̀ ọjọ́ kẹta oṣù kẹfà yìí kan náà ìjọba Benin àti mínísítà wọn jókòó wọn jíròrò nínú ìjíròrò wọn kí ni wọ́n yọ jáde níbẹ̀ fún àwọn iléèwé college tá a bá kò ní ẹ̀dọ̀ ìjọba ìbílẹ̀ wa a ó lọ sí ní iléèwé àgbómẹ̀ kálávi ètò kákọ́ àwọn ọmọléèwé kò ní iléèwé fi wá lọ ilé àti kákọ́ àwọn ọmọdé kò nílé fi lọ léèwé ètò yìí tún padà wá ìjọba wọn kó ọkọ̀ ọgbọ̀n sí ní ìkàlàwọ́ iléèwé gíga. ọ̀gbẹ́ni wa yelendo Patrick wesu tó jẹ́ igbákejì ọ̀gá ilé ẹ̀kọ́ gíga agbomekalavi ó yọ ìwé méjì jáde ní ìlànà iléèwé yìí tá a bá kò níbẹ̀ a ó lọ lẹ́yìn odi a ó lọ ní Nigeria ká lọ rí àwọn nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀. tó bá jẹ́ tẹ̀tẹ̀ dé sí ní eré ètò wa ẹ wá nǹkan kí ẹ fìdílé kí ẹ gbọ́ àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́. ìdánwò sépè tí àwọn ọmọ ilé mẹ́fà wọ́n ń lọ wọ́n bẹ̀rẹ̀ ní ọjọ́ kìíní oṣù kẹfà ọdún tá a wà yìí ìdánwò náà sì lọ ní ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀gbẹ́ni ìyá wa tó pàṣẹ fún iléèwé náà wọ́n lọ wọ́n lọ gbé ètò yìí kalẹ̀ fún àwọn ọmọdé láti bẹ̀rẹ̀ ìdánwò wọn. ìdánwò yìí kọjá ní àìmásí ìyọlẹ́nu wọn bẹ̀rẹ̀ kò sí ìdíwọ́ kankan tán fi bẹ̀rẹ̀ ìdánwò náà. tá a bá kò ní ìbẹ̀rẹ̀ ìdánwò ó di dandan kí a lọ sí ní ìparí ìdánwò. ọjọ́ kẹta oṣù kẹfà ọdún yìí náà parí ìdánwò CP tí wọ́n máa ń lọ ní ilé kẹfà yìí. àwọn asọ̀rọ̀ wọ́n lọ ní àwọn ẹ̀dọ̀ ọmọdé wọn béèrè gẹ́gẹ́ bí ìdánwò yìí ó ṣe lọ ní ẹ̀dọ̀ àwọn ọmọ ìdánwò náà ó lọ ní ẹ̀kúnrẹ́rẹ́ kò sí wàhálà kò sí ìyọlẹ́nu ní ipa ìdánwò náà àmọ́ ọ̀pọ̀ àwọn ọmọ tán bí lọ́rọ̀ wọn sọ wípé ìdánwò kan wà ńbẹ̀ tí ó jẹ́ òǹkà mathematics tó yọ ọ̀pọ̀ àwọn ọmọ lẹ́nu mẹ́ gbogbo èyí tó kù wọn láwọn ṣiṣẹ́ àwọn ò gbégbá rókè níbẹ̀. èyí tó tún kù ni eré ìdánilárayá tán máa ń ṣe tán fi parí ìdánwò lọ́tẹ̀ yìí ètò káfọ okùn àbí kágun okùn òun lọ yọ fún àwọn ọmọdé wọ́n sọ pé kágun okùn yìí ó ní àwọn lára díẹ̀ tá a bá kò níbẹ̀ a ó fún ìdánwò ṣépè lẹ̀ a ó lọ ní ipa BPC BPC ìní ìdánwò tí wọ́n lọ ní ilé kẹwàá ní college. ní ọjọ́ ajé tó ń bọ̀ wọ́n bẹ̀rẹ̀ ìdánwò yìí. wọ́n fi ń tó wa létí wípé gbogbo àwọn ètò ìpalẹ̀mọ́ láti bẹ̀rẹ̀ ìdánwò yìí ó ń lọ ní ẹ̀kúnrẹ́rẹ́ kò sí nǹkan tó ń dì lọ́wọ́ kan tó ilẹ̀ ọjọ́ náà bá mọ́ àwọn ọmọdé tó fẹ́ lọ wọn bẹ̀rẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ kò sí wàhálà kò sí nǹkan tó fẹ́ jẹ́ ìdíwọ́kọ́ ní àtibẹ̀rẹ̀ ìdánwò BPC tí wọ́n ń lọ ní ilé kẹwàá yìí. tá a bá kò ní erí ìdánwò ilé kẹwàá ìjọba ìbílẹ̀ benin àti mínísítà ẹ̀wọ̀n jókòó ní ọjọ́ kẹta oṣù kẹfà ọdún yìí nǹkan tẹ́ yọ jáde níbẹ̀ ni wípé àwọn ọmọdé obìnrin tó ń lọ léèwé ní college wọ́n sọ fún wọn wípé wọn ò tún ní san owó iléèwé mọ́ ètò tí ìjọba yọ jáde fún àwọn ọmọbìnrin wa nìyẹn lẹ́yìn èyí ìjọba tó yọ ogún mìlíyà jáde láti fi ran àwọn iléèwé lọ́wọ́ ní ìlànà omi àti ìlànà iná tí eléǹbó ń pè ní oa electricité tá a bá kó níbẹ̀ a ó lọ sí ilé ẹ̀kọ́ gíga yunifásitì abomekalavi ètò kákó àwọn ọmọ lọlé àbí kákó àwọn ọmọ kóòlé wá ní iléèwé ètò yìí tún padà wá èyí tẹ́lẹ̀ ń bò ń pè ní transport universitaire ìjọba benin ọ̀ra ọkọ̀ ọgbọ̀n tí àwọn eléǹbó ń pè ní bus tó fi ta wọ́n ní ọrẹ ní àti lọlé àbí ní àti kò nílé wá ní iléèwé nídìí èyí àti kò nílé yóò rọ̀ wọ́n lára àti lọlé yóò rọ̀ wọ́n lára kò tọ́ ní sí pé àwọn òbí wọn ó da owó ọkọ̀ owó taxi kan fi lọ tá a bá kò níbẹ̀ ọ̀gbẹ́ni matthew yóò lọ ní iléèwé ẹ̀kọ́ gíga yìí kan náà láti sọ fún wa nǹkan tí wọ́n gbéṣe ní ipa ìwé méjì tí olùkọ́ yìí ọyọ jáde ní iléèwé náà. ké ló ṣẹlẹ̀ ọ̀gá ẹ̀ wa pòfẹ́sẹ̀ yelendo patrice wesu ọyọ ìwé méjì jáde ní ibi tí wọ́n gbé ìpàdé yẹn sí wọ́n ṣe ìpàdé yẹn lé amphitheatre idris debi itno ni wọ́n gbé ìpàdé yẹn sí ní ná ìwé ó kọ lákọ̀ọ́kọ́ ló sọ̀rọ̀ sí i pé àkọ́ ẹ̀kọ́ gbà fún pé àkọ́ ẹ̀kọ́ gbà fún ìlọsíwájú ìlú àǹpẹ̀lì Áfíríkà. èkejì sọ̀rọ̀ sí i nhun ìṣẹ̀lẹ̀ wa nhun ìbílẹ̀ wa ni ó ta ó tẹ ìwé ó yọ jáde náà ẹyọkàn àpò mẹ́ta àbọ̀ èkejì ni àpò márùn ló fu tọ́ ọmọ díwọ̀n ní yunifásitì ti wa kókó as àṣe kéèlà ké ìmọ̀ ẹ̀ ó wà ná ìwé náà ó sọ ẹ̀ ṣe yìí ó sọ ẹ̀ fún ọmọ iléèwé wọn ìmọ̀ èsì ni wọn àgbé káfù mú wọn ń ṣẹlẹ̀ nílùú ònìyàn dúdú yà ń pèlè áfíríkà gbogbo yẹn ló sọ sínú ìwé náà níbẹ̀ gbogbo ọmọdé wọn ẹ̀dọ́ wọn obìnrin wọn nkóra ìwé yẹn nkó forí ọgbọ́n pẹ̀lú ìmọ́tótó nínú ẹ̀. a lọ ìlú nàìjíríà nílùú ọ̀yọ́ ké ló ṣẹlẹ̀ àsọfúnni sọ pé wọ́n kó ọmọléwé wọn kan pẹ̀lú títsà wọn ọ̀hún kò tán nẹ̀ ọ̀hún tó ń fu ìjàmbá lákùn kankanlẹ̀ kéńkó jẹ́ ìjọba ìlú wọ́n ń fẹ́ wọn kó sọ̀rọ̀ séyí pé wọn àṣegbà kárí ọmọdé wọn títí ndìsí wọn kò rí ọmọ iléèwò yẹn ní lílùú Ọ̀yọ́ monde ó kọjá wọn ṣe hun ẹ wọn kó iṣẹ́ kalẹ̀ yánpẹlí grève ní ọ̀gá ilé sèdíkà wọn yánpẹlí àwọn ń sọ̀rọ̀ sẹ́nu yìí àwọn ọ̀gá lákúnlákún kọ́ ọmọdé wọn wọ́n dìde ká fúnṣẹ́ nẹ̀ ká ń sọ sọ pé wọ́n ń fẹ́ ọmọdé wọn ayọ̀ kónú léwe pẹ̀lú ọ̀gá ń kọ́ wọn líle ìwé ìyẹn ni wọ́n fu ìbínú káfu iṣẹ́ nẹ̀ ní ìjọ Monday ó kọjá làgbọ́ káfu sétí yín. a kò ní rí i fún yín jù báyìí lọ ní eré ètò web educ action tí wọ́n bá bi yín wípé ta ni ó mú ètò yìí wá ní etí ìgbọ́ yín ẹ ò ní ọ̀gbẹ́ni Leoto Ọlábísí Adolf àti apèmí Mathieu ẹni tó jẹ́ kí ẹ máa gbọ́ ohùn wa ní orí afẹ́fẹ́ òun ni Gildas Benzen Àwágbẹ́ ẹni tó ṣe akọ̀wé ètò yìí ni Gloria Ajivesode ọ̀gbẹ́ni alákòóso iléeṣẹ́ náà ni Vital Ahotanji ó di ìpàdé wa ní ọ̀sẹ̀ tó mọ̀.